pẹ̀lú bí oríṣiríṣi nǹkan ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn kìrìsìtẹ́nì pàápàá àwọn ìjọ ìgbàlódé tí wọ́n ń pè ní pentecostal churches níṣe ni ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè yìí Christian Association of Nigeria náà àti fẹ́ ṣèpàdé pàjáwìrì lórí àwọn ìwà burúkú táwọn ṣọ́ọ̀ṣì kan àti àwọn gbajúmọ̀ pásítọ̀ àti wòlíì ń hù tó sì jẹ́ pé inú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ìyún ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí ò ní yóò bẹ̀rẹ̀ ìpàdé àti ìgbésẹ̀ lórí gbogbo ohun tó ń lọ náà ẹ rántí pé inú ọ̀sẹ̀ tó kọjá yìí ni ariwo ńlá mà sọ nígbà tí àṣà tuntun tó jáde sí ìgboro ìjọ gbajúmọ̀ àjọ táwọn ọmọ Ìgbò pọ̀ jù nú ẹ̀ nìyẹn Lord Chosen Charismatic Church tó wà lágbègbè Ìjẹ̀ṣà tẹ̀dó ní ìpínlẹ̀ Èkó òun làwọn èèyàn sì fi ń ṣẹlẹ́yà tó jẹ́ pé àṣà I'm chosen I'm chosen ènìwọ̀n ń dábàá ìkáàkiri ní ìgboro nítorí àwọn iṣẹ́ ìyanu àti ìjẹ́rìí táwọn ọmọ ìjọ náà ń ṣe èyí táwọn èèyàn fi ń ṣẹlẹ́yà pé irọ́ ni wọ́n pa irú ẹ̀ kò lè ṣẹlẹ̀ láéláé ṣùgbọ́n nígbà tí ó ń bá ìwé ìròyìn punch sọ̀rọ̀ alága ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì ní ìpínlẹ̀ èkó christian association of nigeria lagos state chapter èèyàn bíṣọ̀bù stephen adébìtẹ́ ó mà jẹ́ kó di mọ̀ o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí àwọn èèyàn ń jẹ́rìí sí inú àwọn ṣọ́ọ̀ṣì pàápàá ti ìjọ Lost Chosen ó ní ló ń jẹ́ lamba o èèyàn gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí tí wọ́n bá ní kí ló ń jẹ́ lamba èèyàn pé irọ́ ẹni pọ̀ jù nínú àwọn iṣẹ́ ìyanu náà bàbá náà jẹ́ kó di mọ̀ pé bí àwọn ọmọ àjọ lọ́tùsìn bí wọ́n fẹ́ máa sọ àwọn iṣẹ́ ìyanu tí wọ́n ń sọ àti ìjẹ́rìí inú ṣọ́ọ̀ṣì wọn ni ó dáa kán lọ máa sọ fún àwọn ọ̀bọ èèyàn mọ́ǹkì dípò kan máa wá sọ fáwọn èèyàn ó ní fún àpẹẹrẹ ẹnìkan sọ àsọ ìjẹ́rìí inú ṣọ́ọ̀ṣì náà láìpẹ́ yìí ìpè òun lọ ṣe ìdánwò fún ti iṣẹ́ ológun ní nàìjíríà ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní kán dárúkọ ìlú tí wọ́n ti ń sọ èdè french mẹ́wàá àti olúùlú wọn èèyàn kápítà wọn ó ní náà ní níṣe lòun kàn parí amé chosen Amy Chozick, ó ní bó ṣe pariwo nù gbọ̀ngàn tí wọ́n ti ń ṣe ìdánwò náà ènìyàn Langeli yọ sóhun tó sì bọ́hùn kọ tó sì fóhun ní àṣírí àti ìdáhùn àwọn ìdánwò náà bíṣọ́ọ̀bù Stephen Adégbìtẹ̀ ni ẹni tó bá gbọ́ orú ìjẹ́rìí báyìí tí ó mọ̀ pé rọ́ ni olè náà ò ní ẹ̀mí mọ́ nínú ó ní baba ńlá rọ́ ni nítorí pé olúwa kì í ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ó ní iṣẹ́ ìyanu tó lúwa ṣe ni pé kéèyàn kàwé kéèyàn múra síṣẹ́ ó tún wá jẹ́ kó di mọ̀ pé ohun tó rí tí ìkan lára àwọn ọmọ ìjọ lọ́ọ́ ó ní wọ́n yin ìbọn lu òun ní agbárí nígbà tí àwọn adigunjalè pàdé òun tí ìbọn náà sì wọlé bishop stephen adébìtẹ́ ní níṣe ni kí wọ́n fún òun ní ìbọn kí wọ́n gbé kánì náà jáde sí ṣọ́ọ̀ṣì kò jẹ́ ká gbé ìbọn tó lọ tanú wá kó wá pariwo àmẹ́tòzìn àmẹ́tòzìn ká sì da ìbọn náà bò lórí ó ní bí ẹni náà ò bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ ká pè òun ní ọmọ àlè bishop stephen adébìtẹ́ wá ní gbogbo eléyìí àti àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ láàrin àwọn pásítọ̀ àtàwọn ṣọ́ọ̀ṣì pàápàá àwọn ìgbàlódé lásìkò yìí ó ní làwọn yóò wá nǹkan ṣe sí làwọn yóò gbéyẹ̀wò nítorí pé lọ́sẹ̀ tó ń bọ̀ yìí pàápàá ètò ṣeéṣe kó jọjú ẹtì yan ọjọ́ friday ọ̀sẹ̀ tó ń bọ̀ ni àwọn yóò ṣe ìpàdé pàjáwìrì lórí gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ṣọ́ọ̀ṣì ìgbàlódé àtàwọn pásítọ̀ ìgbàlódé àsìkò yìí. thank you